وكل ضلالة في النار معاشر المستمعين السلام عليكم ورحمة الله وبركاته أرجو قولهم با ألوكي كيولهم با أترى جنجة الله با كما با أني bẹ̀rẹ̀ látorí annabi sallallahu alaihi wasallam sayyidil ummah tó jẹ́ pé òun náà ni aṣíwájú gbogbo al'umma yìí òun náà ni afdalul wara ẹn tó lórí jù nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́n ba bákanáà títí tó fi lórí àwọn aráyé annabi sallallahu alaihi wasallam àti àwọn sọ̀hábà ẹ̀ títí di ọjọ́ ìpínlẹ̀ kìyàmà àti gbogbo ẹni tí ó bá ń fi ìlànà rẹ̀ tó fi ń tẹ̀lé ìlànà Nábì àti tàwọn sọ̀hábà títí di ọjọ́ ìpínlẹ̀ kìyàmà eléyìí tí a ń bá lọ òun náà ni ìtumọ̀ suratul Isra sórí tí a dé òun náà ni àyà ẹlẹ́ẹ̀kọkànlé ní ọgbà ìbẹ̀lábá tafsir sura náà ìbẹ̀lábá dé bí mashiyatillahi ta'ala wa bi'aunihi pẹ̀lú fífẹ́ ọlọ́run ọba lábẹ́ fífẹ́ rẹ̀ àti pẹ̀lú ìkọ́lọ́wọ́ ọlọ́run ọba pẹ̀lú ìrànlọ́wọ́ ọlọ́run ọba a tẹ̀síwájú lórí àyà ẹlẹ́ẹ̀kejì lé ní ọgbọ̀n ní náà sọ pé wala taqrabu zina innahu kana fahishatan wa sa'a sabila olúwa ní wala taqrabu zina òfin míì tún báyìí nínú àwọn òfin ṣẹ̀ríà bákanáà èèwọ̀ míì tún lélé báyìí jẹ́ nínú àwọn èèwọ̀ tó tóbi nínú ẹ̀sìn ọlọ́run ba nínú àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi jùlọ nínú àwọn ọ̀nà tí èèyàn lè fi ṣe ọlọ́run ba òun náà ni ma'asiyatu zina azina ibadallah iṣẹ́ zina òun ọlọ́run ba àríkẹ́lá kọ̀ fún wa lọ́lọ́wọ́n bá lè gbáfẹ́ sàlàyé nípa ìkọ̀fúnni lórí ọ̀rọ̀ zìnà ṣíṣe ẹ̀ríkẹ́ ọlọ́wọ́n bá lè gbẹ́lá nínú àyà tó kọjá lọ ọlọ́wọ́n bá sọ fún ni ọlọ́wọ́n bá lè gbẹ́lá sọ fún wa ìkọ̀fúnni nípa pípa ọmọ èyí tó yẹ sí pé in tó wọ́n ma in tí wọ́n ma dálé lórí àbí nǹkan tí yóò lọ máa kó bá òun náà ni ifna'u nasli ifna'u annasli òun náà ni kíkó parun bá àwọn offspring àbí reproduction bíbí ṣe rí rẹ̀ sí si ilé báyìí o ní òfin alákọ̀ọ́kọ́ yẹn orí ọlọ́run bá àlékẹ́ ọlá ló fi gbé dúó kọ́mọ̀bà kó bá rí bíbí sí àti rírẹ̀ sí lórí ilẹ̀ sọ̀rọ̀ ọlọ́run bá àlékẹ́ sọ pé ẹ gbọ́dọ̀ pa ọmọ tẹ bá bí nítorí pé pípa ọmọ òun ti ẹ̀ yóò á dí ilá ìfúnná ìnásìlì so yóò mú wa lọ síbi pípa bíbí sí àti rírẹ̀ sí pípa àrùn lórí ilẹ̀ so ilé ìbáyìí lẹ́yìn rẹ̀ ọlọ́wọ́n bá alékẹ́lá wá tẹ̀lé òfin yìí pẹ̀lú òfin fàhíṣàtò zina òfin sínà ṣíṣe ilé tó ń pé ibi tó wọ́n lọ máa bá orílẹ̀ ni ìkìtìlátò al'ansab ìkìtìlátò al'ansab òun lọ máa yọ máa bọ́ sí dídàpọ̀ mọ̀lẹ́bí ọmọ ọlọ́mọ ọmọ sáwọnú mọ̀lẹ́bí tí èsè mọ̀lẹ́bí tí ẹ̀ so ilé báyìí ọlọ́wọ́n bá alékẹ́lá fi ìkọ̀ fún ní nípa zina ọlọ́wọ́n bá fi ṣe hifzul ansab ọlọ́wọ́n fi sọ àwọn mọ̀lẹ́bí wá ní tó pé níbi hifzul ansab ẹ̀jẹ̀ ẹlẹ́jẹ̀ ò ní sáwọnú ẹ̀jẹ̀ yín ẹni tí ò lẹ́tọ́ àti jogún yín ò ní sáwọnú ogún yín jíjẹ bákanáà ẹni tí ẹ lẹ́tọ́ àti fẹ́ àbẹ́ni tó lẹ́tọ́ àti fẹ́ ma lọ́dọ̀ yíò ní sáwọ̀ rẹ̀ orísìsí àwọn ìdájọ́ ló pọ̀ níbi al-ansab so lọ́wọ́ bá lékẹ́lá fi ìkọ̀ fúnni nípa zina ó fi dáàbòbò mọ̀lẹ́bí ni so ilé ìbá náà àwọn nǹkan márùn kan tí ṣẹ̀rí àwọn mójútó eré di alákọ̀ọ́kọ́ òun náà ni gbọ̀rúrọ̀ tó dì ṣẹ̀ríà ẹ̀sìn ọlọ́run bá wá mójútó ẹ̀sìn wa báwo ni ò sí ní bọ́ báwo lẹ̀sìn wa ò sí ní ba ni ẹlẹ́ẹ̀kejì òun náà ni dọ̀rúratun nafs ṣẹ̀ríà wa ń mójútó ẹ̀mí wa báwo ni kò sí ní máa bọ́ lọ́nà àìtọ́ ẹ́ ṣẹ̀ríà wa ń mójútó ẹ̀mí ẹnìkọ̀ọ̀kan wa ẹlẹ́ẹ̀kẹta òun náà ni dọ̀rúratun nasab mọ̀lẹ́bí wa ṣẹ̀ríà wa mójútó lábẹ́ dọ̀rúratun nasab òun ni ọlọ́run bá alẹ́gẹ́rẹ́ ti kọ zina fún wa ilé tó jẹ́ dọ̀rọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ad-daruratul khams náà ilé ìbáyìí lọ́lọ́run bá alẹ́gẹ́rẹ́ wọn bá wa sọ bíbáyìí ọlọ́run bá ní wala taqrabu zina ọlọ́run bá alẹ́gẹ́rẹ́ ó ní ẹ súnmọ́ zina la taqrabu zina àzínà ẹ gbọ́dọ̀ súnmọ́ zínà ti ṣe eléyìí báyìí àwọn olùmọ́jẹ́ pé wáyé pé ìkọ̀fúnni nípa kòròbánù zínà sí súnmọ́ zínà ọwà abúlá ó dógóngó ó nípa ó gbópan ju kọ́nà ọba àlékẹ́lá kọ̀ fún wa àǹfẹ́ẹ̀lì zínà ní ó gbópan ju kọ́nà ọba àlékẹ́lá kọ̀ wọn ká má ṣe zínà lọ kọ́nà ọba ní ẹ gbọ́dọ̀ súnmọ́ ìkọ̀fún ni ẹ ó ní agbára gan wọ́n ní tọ́fà ní wípé wọ́n ní ìdájọ́ tó kó sí abẹ́ kòrùbánù zina tọ́lọ̀mbálà àgbọ̀rọ̀ súnmọ́ ẹ̀ ó ju kéèyàn má ṣe zina nìkan lọ gbogbo àwọn mọ̀kọ̀dìmátù zina wàdàwà ríhì gbogbo àwọn tí ma ń sáájú kẹ tó ṣe zina àti tí zina lábẹ́ ayà yìí ọlọ́run bá ní ká ti kọ gbogbo ẹ̀yẹn yẹn gbogbo àwọn tó bá lè pè ẹ lọ sí di zina pátá lọ́bọ̀ sábẹ̀ ayà tó pé wà látẹ́kọ̀rọ́bù zina gbogbo tí ó bá mú ní ṣe zina gbogbo tí ó bá pè ẹ lọ sí di zina belé pẹ́ ṣe ẹ gbọ́dọ̀ súnmọ́ eléyìí báyìí òun ló ní agbára jù tẹ́ bá fẹ́ kọ̀ nǹkan fún yà àbí tẹ́ bá fẹ́ sọ́ra fún nǹkan gbogbo tí bá mọ́ ń fa nǹkan yẹn ẹ jìnà sí ẹjọ́ ọ̀nà sáwọn yìí so tíyàn bá bẹ́ kó àrùn kan nísìn àwọn elétò ìlera wọ́n fún wípé àwọn nǹkan báyìí àwọn nǹkan sá fún fi jìnà àrùn yẹn bá ti lé ń àwọn nǹkan yẹn àrùn yóò sí èyàn ó wà ní ọ́sà fún nǹkan báyìí ó ní ma jẹ nǹkan báyìí ó ní ma mú nǹkan báyìí ó ní ma rí rùn báyìí ó ní ma ṣe báyìí wọ́n wá ka oríṣiríṣi àwọn nǹkan tí èyàn gbọ́dọ̀ fún yàn nítorí kí ni nítorí kí o lè bá sá fún àrùn yẹn gangan nítorí káwọn yẹn mọ́ bá sí ọ́ kámọ́ bá ṣe zina ọlọ́ọ̀bá ní wà la taqrabu zina gbogbo àwọn nǹkan ti síwájú tí yàn kọ́kọ́ ṣe kí zina tó rọrùn fún yàn ẹ gbọ́dọ̀ débẹ̀ láíláí gbogbo àwọn tí ma ń pè ní sí zina ẹ gbọ́dọ̀ débi gbogbo ẹ̀ ètò ẹpá padà ma kà fúnra wa nítorí pé man hama haula al-hima yushiku anya yaqa fihi gbogbo ẹnikẹ́ni tí bá ń rìn lẹ́gbẹ̀ẹ́ ọgbà láìpẹ́ yọ padà kó sínú ọgbà yẹn gbogbo ẹnikẹ́ni tí bá ń rìn lẹ́gbẹ̀ẹ́ ọgbà zina yóò kó sínú zina àìbẹ́ ọkọ́ ni gbogbo ẹnikẹ́ni tó bá zina ló ń rìn gbogbo àwọn tí ma

òun náà ni wọ́tùwìl mọ́rùn-ún bidúni àkìdín ṣeríyín yùjízù lè rọ́júlé wọ̀tọ̀ áhà kíyàn ní ìbádùn papọ̀ pẹ̀lú obìnrin láì ní igi tó bá ṣeríyà mú láì sáájú igi ẹ ilé tó pé yóò ṣe fún lẹ́tọ̀ fọ́kùnrin láti súnmọ́ obìnrin náà kí ọkùnrin àtóbìnrin kí wọ́n súnmọ́ra wọn kí wọ́n jọ ní àṣẹ papọ̀ eléyìí tó máa ń di ọmọ torí tàbá ládélẹ̀ yòbó ìyẹ́lòmí ẹlòmí nǹkan ìyẹ́lòmí ọkùnrin àti obìnrin súnmọ́ra wọn yóò rò pé bá ti lè súnmọ́ra wọn tó ara wọn ti nìyẹn bẹ́ẹ̀ ni wọ́n ń àwọn nǹkan tí máa ń pèyàn sí wọn àti arábí ni inna allaha kataba zina inna allaha kataba ala kulli nafsin nasibahu min ala inna allaha kataba ala kulli insani nasibahu min az-zina wa huwa mudrikun la muhala arábí ni ó ń kálukú ọlọ́wọ́ bá àlejẹ́ láti kọ àwọn ìpín rẹ̀ níbi zina tó yá sí pé tó bá ti ń débẹ̀ yóò ṣe zina tàbí ká sọ kó tí ń zina gan kò sọ́gbọ́n tó fẹ́ dá sí anábi ni al'ainá ni tazniyani ojú méjèèjì tẹ́wọ́ yẹn anábi wọ́n máa ṣe zina wa zina huma annazor zina ojú méjèèjì o náà ni kẹ́ fi wo obìnrin tí ó lẹ́tọ̀ kẹ́ fi wo àdúkí obìnrin náà fi wo ọkùnrin tí ó lẹ́tọ̀ kó fi wo nítorí ẹ̀lọ́wọ́ bá ọlọ́run bá nílẹ̀ ànábì sọ fún àwọn mùmìní kí wọ́n rẹ ojú wọn lẹ̀ kán má máa wo obìnrin tí ò lẹ́tọ̀ọ́ sí àti máa wò gbogbo ẹnikẹ́ni tí bá ń wo obìnrin tí ò lẹ́tọ̀ọ́ sí àti máa wò tó rẹ̀ níbẹ̀ ti yìí tó wà látẹ́kọ̀ọ́bù zina so bá wọn obìnrin náà káwọn náà rẹ jú wọn lẹ̀ kásì sọ abẹ́ wọn waliyadani taziniyani wa zinahuma al-batsh arábìnrin ọwọ́ méjèèjì máa ń ṣe zina zina ọwọ́ méjèèjì náà ní kẹfí kan ọkùnrin àbí kẹfí kan obìnrin tí ìṣẹ́lẹ̀tọ̀rin gbogbo wọn tó bá ń fọwọ́ kan obìnrin kò síbi tó ti fọwọ́ kan tọ́dá pé ibi ọlọ́run ní kọjẹ́ bí kò síbi tọ́lọ́run ní kọjẹ́ tọ́dá àbíwò obìnrin tó ń fọ́ ọkọkùnrin náà so kámọ̀ wá sọ̀sàkásà eléyìí tẹ́ gbédé tẹ́lẹ̀ ńlájú lẹ́yìn tẹ́ kàwé ẹ máa bá ayín lọ́wọ́ ẹ tún bá dé pẹ́ ń dì mọ́ra ayín náà ẹ ń dì mọ́ ìyàwó ìyàwó ti irú wàhálà wo lélé ìkéyàn máa dìmọ́ obìnrin olóbìnrin kóbìnrin máa dìmọ́ ọkùnrin ọlọ́kùnrin wàláhì nílò ìbò wọn tó bá débi tán kìí sí ara wọn kisi ẹ kìí sí ìyàwó yàwó báyìí mi àìní lára àìní owú lára àbá wàláì ọkùnrin yóò pé lọ́kùnrin wàláì àìdápé lọ́kùnrin ni àbá ara yóò ti bù má sọ bí kẹ ikẹ́ rí àdákẹ́ ṣe rí ah because ẹ rí obìnrin nǹkan tó ẹ́ sí pé lọ́jọ́ gbọ́dọ̀ jẹ́ ni ọkùnrin mí ò gbọ́dọ̀ bá pín ìyẹn lọ́pàá ló fi jẹ́ sí pé láàrin àwọn wà ń jòkó o ẹjá kókàdúkọ́ mọ̀ ara rẹ̀ o bí n bá rí èyàn lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi èmi ọ̀fẹ́ mọ̀ tí bá sọ ń jẹ orí ẹ̀ ní o sáàdù ní kí n kàn rí lẹ́gbẹ̀ẹ́ ìyàwó mi ẹjẹ́ kórí ẹ̀rọ wá pé o tàbá ń sàwàdà ẹjá mi mọ̀ ha ha kí ló dé Ànábì ní ta'jabuna min ghayrati Sa'd Ànábì ní à ah, ẹ̀wọ́n ń ṣe mọ̀ pé owó ṣe pọ̀ lára sáàdù báyìí ah, anábi wallahi ana aghyaru minhu wallahi owó tèmi tó ju ti sáàdì lọ ti sáàdì lẹ́gbọ́tẹ̀ ń se mọ̀ bẹ́ẹ̀ má gbáyàn mú kò ní rọgbọ́ o wallahu aghyaru minna ọlọ́wọ́ bá àlítà tó wá jówú ju gbogbo wa lọ ọkùnrin gbọ́dọ̀ ní ghayra lára ọkùnrin gbọ́dọ̀ ní ghayra ṣùkọ́nà bá kó sànà wa arábìnrin wal yadani tazniyani wa zinahuma al-baghsh ọwọ́ wa méjèèjì a máa ṣe zina zina wọn méjèèjì náà ni ká fi gbá ẹni tí ó lẹ́tọ̀ọ́ ká fi gbá lóbìnrin àbí lọ́kùnrin ká fi gbá mú warrijilani tazniyani wa zinahuma al-mash Ànábì ní ẹsẹ̀ náà máa ṣe zina zina ẹsẹ̀ ní kó fi rìn lọ bí tí ó yẹ kó fi rìn lọ àwọn aráwọn èèyàn lónìí wọ́n wà lọ máa ike pẹ̀lú obìnrin wọn lọ mọ dánwò yín wọn lọ máa sáwàdà wà lọ jòkó wọn bá búbú ma lábẹ́ àà irú wà burúkú wò ní ẹ wallahi lazim òun tí ń rìn létí bèbè kò sí tó pa ọkùnrin àtóbìnrin pọ̀dé ere ní eré kílẹ̀ kílẹ̀ kílẹ̀ eré kíni tí so gbogbo ilé ìbáyìí ní nǹkan tí ó yẹ ká sọ́ra fún Ànábì ní walfarju yusaddiquhu aw yukadhibuhu abẹ́ ní ọwà sọ́dún òdodo àmọ́ kábẹ́ tó rí nǹkan kábẹ́ tó ṣe bẹ́ẹ̀ àwọn nǹkan kó ti kọ́kọ́ sáájú náà àbí ẹ̀kọ́ ni wíwo ti sáájú fífọwọ́ kan rẹ̀ ní ó ti sáájú bíbá rẹ̀ ní sọ̀rọ̀ ó ti sáájú mímọ̀ wá rẹ̀ ní ló ti sáájú gbogbo àwọn eléyìí báyìí gbogbo àwọn mọ̀kọ̀dìmátù zina nìyẹn wàdáwà inú àwọn dàwà ìzina àwọn tó máa ń pẹnu sí zina o ni kóbìnrin máa wọ aṣọ burúkú kóbìnrin máa lo hijab alhijabu shari'i hijabu tó bá ṣẹ̀ríà Ọlọ́run bá mu kóbìnrin máa lo nínú àwọn dàwà ìzina ni àbí kóbìnrin máa lẹ́ ohun sọ̀rọ̀ ẹ́ in ittaqaytunna fala takhda'na bil qawl fayatma'a alladhi fi qalbihi marad marad ọlọ́wọ́ bá alékẹ́lá ya kọ́wọ̀n ìyàwó ànábì lẹ́kọ̀ọ́ ó ní tẹ́ẹ̀ bá páyọ̀ ohun bá ọkụnrin má máa lẹ ohùn báwọn ọkùnrin sọ̀rọ̀ kọ́mọ̀ ajá sí pé ẹni tí àrùn bẹ lọ́kàn rẹ̀ wọ́n wá ní tẹ̀mọ́ sí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni pé awọn zìnà ní tó ṣe zina sọ òun náà ni ati biduni yujizu lè rọ́jùlì wọ́tọ̀ aha kíyàn ní ìbálòpapọ̀ kíyàn ní ìbálòpọ̀ pẹ̀lú obìnrin láì sí igi tó bá ṣẹ̀rí àmú tí ó sọ́dẹ̀ tó fún wa ní àjọṣepọ̀ ibi báyìí níbi tààrífù zina a jẹ́ sí pé nǹkan pàtàkì ta gbọ́dọ̀ mọ̀ òun náà ni akdun shari'iyyun ká tó máa tẹ ọ̀rọ̀ zina lójú kí náà pè ní akdun shari'iyyun kí náà ń pè ní akudu ìsọ ìtakókò igi tó bá ṣẹ̀rí àmú kí làwọn mẹ́jẹ̀mú kí làwọn ọ̀nà tí a gbà sọ pé èyàn takókò igi ní Islam tó bá ṣẹ̀rí àmú èyí máa sọ kíníkà wàláhì inú tẹ́mi rí o inú tí mo rí o ọ̀pọ̀lọpọ̀ 70% àbí 80% igi táwọn èyàn ṣe lónìí zina ní kéèsẹ̀ igi wàláhì igi yíò complete mo bí máa ń sọ fáwọn àìmọ̀kan fọ́ká gan tẹ́yẹ̀ bá bẹ́rẹ̀ só igi ẹjọ́ torí ọlọ́run bá ẹmú àfà súnnà kan tẹ́ẹ̀mọ̀ pọ́n mọ́ pa igi síso ẹmú lẹ́yìn wàlọ́hì igi kọ́ làwọn èèyàn so wàlọ́hì nítorí wípé kódà tẹ́ bá lọ sínú fún tẹ́ bá ń sọ fún yí tààríkù ṣètùbà ìtumọ̀ ká bá obìnrin sọ̀rọ̀ ẹ mọ̀ wípé ìbá obìnrin sọ̀rọ̀ ní ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn kéèsè igi síso ẹ máa wo ìtẹ́gbẹ̀lẹ̀ àlùkẹ́tùbà òun náà ni ìzùhárù rọ́gbàtí fi zàwájì bí mọ́ràtí mọ́ àyánẹ́tí wà ìlàmù wà ní yíha bìzálìkà ìzùhárù rọ́gbàtí fi zàwájì bí mọ́ràtí mọ́ àyánẹ́tí wà ìlàmù wà ní yíha bìzálìkà kíyàn sí àfihàn wípé èyàn ní tàmà èyàn nífẹ́ láti fẹ́ obìnrin kan kẹwàá jẹ́ kí aláṣẹ rẹ̀ kọ́ mọ̀ pẹ́fẹ́fẹ́ kẹ́ lọ bá ẹni tó jẹ́ aláṣẹ obìnrin yẹn pé mo fẹ́ fi ọmọ yín ẹ́ nam tàrífò ẹ̀ lẹ́ẹ̀kan sí izharu rọ́gbàtí fi zawaji bí mọ́ràtí mọ́ayyanati izharu rọ́gbàtí fi zawaji bí mọ́ràtí mọ́ayyanati wa ìlàmù waliyiha bí zalik kíyàn ṣe àfihàn pé òun fẹ́ fẹ́ obìnrin kan pàtó kó wá lọ sọ fún wàlíyí obìnrin náà ẹni tó jẹ́ aláṣẹ obìnrin náà òbí rẹ̀ àbẹ́ni tó wà nípò òbí fún wípò òun fẹ́fẹ́ àṣé mo rí obìnrin tí mo fẹ́fẹ́ mo wá lọ bá àwọn bàbá rẹ̀ kí mo fẹ́fẹ́ wọ́n wá ní tò á ti gbọ́ àṣé ẹ̀dí ìsọ igi pé ẹ̀ tó kò sí wàhálà ẹ̀ àti àti gbọ́ so ẹ máa fẹ́ ra yín wallahi ẹ̀ tí so igi èyí ò lọ̀pọ̀lọpọ̀ bọ́dà ń sọ lónìí kí ẹ mo ti lọlé wọn bàbá rẹ̀ sì ní kọmọ wá mi wálé kódà bàbá rẹ̀ ní kó súnlé mi <laughs> ọmọ ìwé kírímìnà bàbá rẹ̀ nú kàláì <laughs> ẹ o bàbá rẹ̀ ìgbàtí mo wá lọ bá wọ́n ní kò sí wàhálà wọ́n láwọn fọwọ́ sí ìkítìbà o ẹ ti ṣe ìkítìbà nìyẹn wallahi ẹ̀ tí so igi èyí o <laughs> irun lẹ́sọ́ igi ah irun ló dì mú ah ẹ̀ só igi wà lọ́ì wọ́n dára dẹ́lẹ̀ ń se irun láwọn ọ̀pọ̀lọpọ̀ brọ́dà intan gbára lé lórí tán láwọn só igi ni ẹ wọ́lọ́ì kìtúbà ni ẹ torí sẹ́rí obìnrin ẹsẹ tí tí bá ti káwọn obìnrin tán sọ́ra wọn di yẹ́rí ẹ àtàwọn òbí wọn tán sọ wọ́n di wàhálà obìnrin ẹsẹ tí ọkàn máa he lẹ́gbẹ̀ẹ́ títí báwọn tọ́kàn máa he àá ọkàn bá obìnrin ọkàn he lẹ́gbẹ̀ẹ́ títí wọ́n e ṣe bá wọ́n lọ́ì èyí ihe obìnrin káàkiri pípapá ẹhe tó sọnù lẹ́gbẹ̀ẹ́ títí káàkiri báwọn ó lọ sọ fún àwọn òbí rẹ̀ pé mo fẹ́ gbàyọ̀ǹda kí mo fẹ́ fi ọmọ yín tọ́bá nítọ̀ kò sí wàhálà ẹ̀sẹ̀ kìtìbà kò sí wàhálà àbí àti fọwọ́ sí

àrkánù ẹ̀ mẹ́ta lọ́dá àwọn àfáà mi méjì in tó fà ní pé àwọn àfáà mi eléyìí tí wọ́n spliti tó fi di mẹ́ta àwọn mi kó papọ̀ kí lálákọ̀ọ́kọ́ nínú ṣùrútù ẹsì máa wòye tán pè ní ṣùrútù ní pé àwọn májẹ̀mú tọ́kọ́ gbọ́dọ̀ ṣáájú káti sọ pé yẹn so yìí ẹgẹ́ bí ṣùrútù sọ́lá àwọn síwájú kíṣẹ́ yẹn tó wáyé tí ṣùrútù ọba ti pé wallahi níṣẹ́ inú ṣùrútù ní kíyàn bó òhù inú ẹni kásìkò òun wọlé inú ẹni kíyàn ṣe mara àìbẹ́ẹ̀kọ́ ni gbogbo àwọn ilé ìṣùrútù nìkan ni inú ẹni kíyàn jẹ́ ni tó ní làákàyè tó ti bàlágà àbí ṣùrútù àt ṣùrútù sọlá ni tẹ́yà bá lọ kírun tásìkò náà bá ti tó ọmọ ara rẹ̀ máa ó sì ti ní làákàyè ó sì ti bàlágà ó sì jẹ́ gbogbo májẹ̀mú yẹn pé ọwá kí lásìkò tí ó ti tó só nírun ẹ́ bẹ́ẹ̀ náà ni nìká tí gbogbo ṣùrútù mara náà bá ti pè yàtọ̀ fún nìká tó ní arkan yíò ni pé zina àwọn èèyàn gbọ́ mú mú zina agbọ̀rọ̀ zina gan torí zina burú náà kàbáyìí rẹ̀ ó burú gidi gan ìdájọ́ rẹ̀ dẹ̀ lénú ṣẹ̀ríà bẹ́yàn ọba tí níyàwó ní tó fi ṣe sìná ẹgbà ọgọ́rùn lọ́jẹ́ wọn sì ní sàánú rẹ̀ wọ́n wà ẹni tó mọ̀ yẹn lù gẹ́sẹ̀ lúlù dèdèrè táwọn bá mọ́ sọ pé ọba fẹ̀yìn sábíyá ọba fẹ̀yìn sábíyá ìyọ́lọ́ <laughs> nídàjọ́ tọ́lọ́un ọba àṣíọ́ tó bá rẹ̀ pé ni ò ní fẹ̀yìn sábíyá mi yíò ọmọ pé èèyàn máa di tọ́lọ́lẹ̀ ẹwà fẹ̀yìn sábíyá ẹ̀tọ̀ wà wà ah. àà wọ́n fẹ́ báwọn náà ṣe ìsìnà lọ́fà èyí fẹ́ni sábíyà ọwà blálà tó dáa ẹ̀sì wẹni tó ní apá tó lè nàyà àbá kò sí nísànú rẹ̀ yọ́mù wá bó fún ọgọ́rùn ní ọjẹ́ ọgọ́rùn ìdákùn kìí sí ìyà tó kéré ọ̀láì ẹ̀ tó wá lé wọn àtọkùnrin àtóbìnrin ẹranko lẹ́yìn wọ̀nyí

wọ́n wà lẹ̀ lókò pa ijó lùkú tẹ́lù fi bọ́lára rẹ̀ wàláhì gẹ̀ẹ́sẹ̀ ìyà kékeré ìjọ́ tánà ṣe orú ẹ̀ fún ẹnu fídíò lọ́mọ̀ pé ìyà ńlá ni so nítorí bí ìsìnà ṣe lágbára tó ní wàláhì so kí láyé máa mẹ́bẹ̀ ní kí làwọn arkanu kí làwọn ṣùrútù nìka alákọ̀ọ́kọ́ òun ẹni ta'yinu kullin min az-zawjayn a gbọ́dọ̀ ṣe àdáyẹrí àtọkọ àtìyàwó

ẹgbàtà méjì ti lọ ẹgbẹ̀yẹ ò ní àtàzọ fún ọbẹ̀ tààyínú kú ní nínú ìzẹ̀òjẹ́ bàbá gbọ́dọ̀ ọgbọ̀dọ̀ sọ pé ọmọ mi lágbájá mo fi fún ọ ó lè dákọ tàbí kọ́ sọ ìròyìn tí ń bẹ lára rẹ̀ ọmọ mi tó dàgbà jùlọ mo fi fún ọ ọmọ mi tó ga jù mo fi fún ọ ọmọ mi tó sanra jù mo fi fún ọ ọmọ mi tó rí báyìí láwọ̀ ó pupa ni ó dúdú ni mo fi fún ọ bóyá tó bá yẹ pé òun nìkan ló bá ní ìròyìn yẹn lára ní o kódà igi oṣó lọ́dọ̀ gbogbo àfáà tí ẹ bá sọ pé zawaji túká ìbìnẹ́tì mo fi ọmọ mi obìnrin fún ọ tí ẹ bá bí obìnrin méjì tí ẹ bá bí obìnrin méjì mẹ́ta ibi tí ìkí ti lọ sọ wípé tọ́ ẹgbẹ́ ọkàn náà ló bí lóbìnrin tó bá sọ pé zawaji túká ìbìnẹ́tì mo fi ọmọ mi obìnrin fún ọ tó sì bí jẹ́ ọkàn ẹ lọ ìgíso bẹ̀tọ́ bá bí méjì wàláì ìgèkíso torí inú àwọn méjèèjì ewó ló fún àbẹ́wò ní ẹsẹ̀ ìbìnẹ́tì túká ń bẹ̀ nínú gbogbo táàyí ó gbọ́dọ̀ sàdáyẹn rí ẹ̀ báyìí ẹsẹ̀ yìí láwọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni rídọ̀ kullin minaz zawjayn rídọ̀ kullin minaz zawjayn atọ́kọ àti ìyàwó àmẹ́jì gbọ́dọ̀ yọ́nú sí wọn kí ń fi ìyàwó fún èèyàn ní túláàsì tí ní ọkọ òdùn sí àbí kán fi obìnrin fún ọkùnrin ní tipá nígbà tó bìnrin ò nífẹ̀ẹ́ sọ́kùnrin wallahi nìká òyìn nínú ṣẹ̀rí àwọn òtún wọn ká ni ẹ̀ẹ̀fẹ́ra kódà kéèsè tọ́lá wọ́n tún yí ká túláàsì ilé ìtawọn èèyàn ń fọmọ bẹ̀rẹ̀ pé ẹni tí wọ́n fẹ́ kọ fẹ́nu ó sì gbọ́dọ̀ fẹ́ náà ni ta ní ń bọ́ sọ̀rọ̀ tó sọ pé kí ní èmi mo bí ọ̀nà nígbà tó wá bí kọ́ woman right dámà nsọrọ sọ̀rọ̀ nípa woman right nínú shari'a ní tánpẹ̀ ní woman right àbí tẹ́sẹ̀ woman right ní èyí rẹ̀ ṣe fundamental woman right tẹ́rí yí bá ti dàrú tẹ́ẹ̀mọ́bí tẹ́ ń só òyìnbó sí èyí rẹ̀ ṣe woman right ní pé kọ́ ọmọ tẹ́ẹ̀ obìnrin lójúmọ́lẹ̀ kó gbogbo àwọn ìyàwó sàárà nígbà tí wọ́n fẹ́ tí ní mo mẹ́fẹ́ tẹ́gbẹ̀ wá sí fún mẹ́tú láti yóò padà túká náà ni rígbọ́ kúlín nínà ìzàwùjẹ́ yìí àwọn méjèèjì gbọ́dọ̀ yọnu sí ẹ̀sìn yìí léjì nínú àwọn ṣùrùkùn nìká nípa gẹ́lẹ́ yìí ṣe pé ẹmúnà mustahabu tàbá fẹ́ táwọn yọmọ ó gbọ́dọ̀ wáyé ẹlẹ́ẹ̀kẹta òun náà ni alwilayatu ala nikah kárí ẹni tí ó fìyàwó lọ́kọ kárí ẹni tó fìyàwó lọ́kọ ẹni tó fìyàwó lọ́kọ yóò wá jẹ́ òbí ọmọ òbí ìyàwó tàbí ẹni tí ó bí ìyàwó bá yẹn wọ́n ń pè ní wàsíyù wàsíyù lẹ́n tí ó bí ìyàwó bá sọ pé mo fi àṣẹ kí ní ilé ọlọ́wọ́ kọ̀bá àjábùrú rẹ̀ kọ̀bá àjẹ́gbọ́n rẹ̀ kọ̀bá àjẹ́ bàbá tó gbé lọ́mọ kọ̀bá àwọn wà láyé pẹ́ẹ̀tò ẹlọ́bá aláàjì kìíní àbí ọlọ́bá àbúrò ní báyìí ẹlẹ́bẹ̀gbẹ̀ mi báyìí gbogbo tó bá ti sọ náà mo fara mọ́ ó ti di wà sí yù ó ti rẹni táà sàtẹ́lẹ̀ fún gbogbo sígíní kó fọmọ lọ́kọ nìyẹn wà líyù nìyẹn ó di mélòó ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin ní pé kára hassan ni mursalu hassan al-basri ni àwọn àbá ní gbà wọlé wọ́n ní gbogbo mursal tẹ́ ti tọ́ bá látọ̀rọ̀ Hasan al-Basri ẹ máa gbà ọ̀dọ̀ Abu Hurairah ló ti gbà kọ̀fẹ́ dákọ̀ àná rẹ̀ ló fi sọ pé látọ̀dọ̀ ànábì ló fi fò sọ̀hábí àwọn àbá mi ní kò sí tọ́ka wọn nígbà tó kọ àná rẹ̀ ti wó lẹ́nu rẹ̀ tí ò ti dáhùn mursal ní mursal ń àmọ́ nírú àwùjọ táwa wà yìí èyàn máa ń gbà wọlé ni nítorí wípé nígbàtí brọ́dà kó dé tí ó kàn hera wọn pẹ̀lú sísà kan lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà tó láwọn fẹ́ra wọn tán ìsí ìsó igi àwọn èèyàn kírímínà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láwùjọ wà yìí la lè gba ẹ̀rí wọn jẹ́ tọ́lọ ti fẹ́ra yín àìmọye bẹ́ẹ̀ wàlọ́yìn táwọn èèyàn kan máa wọ́n ti lọ máa bára wọn sùn wọ́n so igi kẹ́kẹ́ wà láì ó sì láwọn ti so igi ṣe bá ní sí àbèèrè pé nínú nínú ẹ láti fún wa lẹ́ni tó jẹ́ kí ni o tó sẹlẹ̀ rí yín lórí ẹ̀ la nikaha illa bi waliyin wa shahidi ya'dli ó ní hadith tí mo sọ yẹn Ànábì ní kò sí in ní igi síso àfi káàrẹ́ ni tí ó

àbí tí yẹn lè fẹ́ yàwó ọmọ rẹ̀ àbánà èèyàn kan jù bá ń lọ ẹ́ àbí yẹn lè fẹ́ yàwó rẹ̀ àbí yàwó rẹ̀ sáànà rẹ̀ anánàánú musọ́hárọ̀ lọ́sọ́dẹ̀wọ̀ fún àbí kí mẹ́lẹ́bíjọ payínkọ̀ àbí kẹjọ mú ọyàn lára ìyá kanáà àmọ́yàn yẹn ọgbọ̀dọ̀ pé ẹ̀mẹ́ta sí ẹ̀márùn torípé látò hálìmù mú sọ́tún wà sọ̀tàn amójọ mú yẹn lẹ́ẹ̀kan ajọ mú yẹn lẹ́ẹ̀mejì kò sọ́dẹ̀ wọ́n ká mẹ́fẹ́ra wa ọ gbọ́dọ̀ pé mímú yẹn mẹ́ta abẹ́ márùn àbí jù bẹ́ẹ̀ lọ kò sí yẹ báyìí nìsẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn nǹkan tí ò lè mú fẹ́ra wọn nínú àwọn ọ̀rọ̀ àwọn mẹ́jẹ̀mú tí a ní kókò lára ọkọ àti ìyàwó tàn fi lè fẹ́ra wọn òun náà ni ilé ìtẹ́ ń pè ní sábàbù sábàbù ni pé ìtìláfù dì ẹ̀sìn wọn lọ yàtọ̀tọ̀ ولا تنكحوا المشركين حتى يؤمنوا ولا ولا عبد مؤمن خير من مشرك ولو اعجبكم ابي nínú suratul nisa Ọlọ́run ní ẹ gbọ́dọ̀ fi ọmọ yín obìnrin fún àwọn ẹlẹ́bọ rárá kódà kó wù yín níwà àti lẹ́wà torí kò gbọ́dọ̀ wù yín lẹ́sìn ó bá ti lè wù yín lẹ́sìn ẹjú kèfèrí nínú àmọ́ walau a'jabakum kó wù yín a'jabakum khuluqan wa a'jabakum jamalan wà húsùnà ó nílé tẹwà àti ní kọ bá wùyí jù bẹ́ẹ̀ lọ ẹ fọmọ yí fẹ́lẹ́bọ̀ èyí fi mùsùlùmí fún kírísítíẹ̀n ni wọ́n èyí fi mùsùlùmí fún yahudi ẹlẹ́bọ ni wọ́n ayé fún mùsùlùmí fẹ́ni tí ń bọ̀ sí òṣogbo fẹ́ni tí ga ẹni tí ń pa nẹ́bì lọ́lọ́run gbogbo àwọn eléyìí ẹni tó ní sọ̀látùl fàátì ọlọ́lájú alùkùránì lọ àbọ́lọ́lájú wọn lọ ẹ má fún lọ́mọ o àwọn ẹlẹ́bọ ni ẹ tí mẹ́jọ bá pé sí wọn lára láńsọ o kò yé báyìí sí ṣe lè mẹ́gbẹ̀ ní sábàb nínú sábàb tó lè mẹ́ mú èèyàn fẹ́ra àyàn àti ká ìfìtìláfù dì òun náà ni pé ẹ̀sìn wọn papọ̀ ṣe so a yóò ti mi lórí ti a nínú àwọn nǹkan mara àwọn tí mo kà yìí àwọn nìkan ní ẹ tó bọ̀rọ̀ wáyé níbi ìgìta fẹ́sọ láàrí pé gbogbo àwọn kìíní gbogbo àwọn pé náà ni òun náà ni kárí aláàkìdá kárọ́kọ káríyàwó tàbẹ́sọ igi wọn àárí ọkọ àásìríyàwó tàbẹ́sọ igi wọn ẹlẹ́ẹ̀kejì ó ní al-ijab ó ní wọ́n sọ pé lọ́dọ̀ àwọn tó pín sí mẹ́ta wọ́n mú al-ijab wọ́n mú sọ́tọ̀ wọ́n mú al-qabul wọ́n mú sọ́tọ̀ bẹ̀tà àwọn àbá mẹ́ta pè ní méjì wọ́n ní al-ijabu wal-qabul àwọn méjèèjì papọ̀ ló fi jẹ́ méjì lọ́dọ̀ àwọn tọ̀hún ló fi jẹ́ pé àwọn tọ̀hún kàn àwọn tẹ́lẹ̀ kàn splítẹ̀ ni àwọn ilé májẹ̀ àwọn tọ̀hún májì wọ́n kó papọ̀ àwọn ilé ìpín lẹ́yìn ọ̀tọ̀ọ̀tọ̀ nam al-ijab al-ijab ni pé kíyàn sọ fún kí bàbá ìyàwó abẹni tó wà nípò rẹ̀ ó sọ fún ẹni tó fẹ́ fẹ́ ọmọ rẹ̀ lọ́kùnrin pé àwọn àfáà ní ìfikún lọ́jẹ́ mẹ́ta ẹgbẹ́mọ́ láwọn tó bá ti kó méjì bá ti kó méjèèjì yẹn papọ̀ wọ́n wá fi al-ijaba al-qabul wọ́n lè fi kún tí ó fi jẹ́ mẹ́ta àwọn míì lè fi kún tí ó fi jẹ́ mẹ́rin àwọn míì sì lè ní méjì mẹ́ta náà ni wọ́n kó sí rọ̀ sí abẹ́ al-ijaba ti qabul gbòrògbóyé naam al-ijaba al-qabul orí kí bàbá sọ wípé ó wá ní sí rọ̀ ni wọ́n sọ kódà sí rọ̀ yẹn gbọ́dọ̀ wáyé àwọn àfáà ní

tí ò bá wá lè sọ bẹ́ẹ̀ lárúbáwá yóò wá sọ Yorùbá pé mo fi fún ọ gẹ́gẹ́ bí ìyàwó ọmọ mi lágbájá báyìí àbẹ́dẹ̀ tó wá gbọ́ yòókù tí ìbá ṣe Yorùbá gbogbo èdè tó bá rọ̀ lọ́rùn àmọ́ àwọn àbá ní bẹ́yàn bá gbọ́ lárúbáwá ẹ gbọ́dọ̀ ẹ sọ èdè mi tó pé sí

wọ́n ni ọ̀wáyé wàhálà dé wàhálà ti dé mo fi sọ pé jọ ọba so igi kó mọ́ àbá súnnà tó mọ igi so dání o ẹ ẹ àmọ́ ò kò sí tọ́ka bá mi igi gbogbo alamọ̀ kò sí tọ́ka bẹ́ẹ̀ bá gbọ́ yé ni kò sí tọ́ka bá mi igi bẹ́ẹ̀ bá gbọ́ yé ni o bẹ́ẹ̀ ti yé àmọ́ gbogbo nǹkan la máa ń bá ìmọ̀kan ṣe ní báyìí àṣà la fi ń so ìgídì kẹsẹ̀sìn àbẹ́ ẹ̀kọ́ ni àṣà àṣà pé àyẹ́sẹ̀ wá ń so ìgídì kẹ́tọ́ bí yá rẹ̀ ni mo ti so ah, ìyún lẹ́mọ́ ìgíso ah, ẹni tí máa so ìgídì pẹ́ ìsókúso lẹ́ ń so <laughs> wàláì ah, ẹni ìsókúso lọ wọ́n èé fọjú oríso ìgí wọn àìsí pẹ́ lẹ́nu ẹ̀ ò sí mbẹ̀ àti pẹ́sẹ́pá àti pẹ́ lẹ́nu ẹ̀ pé kódà àwọn ọmọ tí mi so ìgí ẹ a bí ilé pé sẹ́ so a sì ní kẹ́ sàlàyé bọ́ sí ń so nígbàtẹ́ bá rí bàbá so tó mọ́dẹ̀lá tí so kò sí nǹkan tí àfá fẹ́ sí ń bẹ̀ a mọ́ nírú àwùjọ tó pé àwọn èèyàn dákan mọ̀ yìí ẹ mọ́ lọ tíráì rẹ̀ pé kò sí nǹkan tó ń o nǹkan tó ń kan o yóò tọ́ kí a má bàá sí igi so àbí àwọn igi tá ń so yìí so kọ́lọ̀bà lè kẹ́lá kó dákun kí ó sàánà wa kó foríjì wa lórí ẹ̀ ẹnìkan wá bèèrè pé àádára wá ti so igi nígbàtí àti magbólé nǹkan ní káàrùn yíò kò sí nǹkan tó burú mẹ́ nítorí pé ẹ̀mọ́ ń gbà ẹni àwọn àbá tí àwọn Abubakar ti ṣe Umaru ti ṣe pé kọ́mọ̀rù tó gba Islam ló ti ṣe igi àbí kí a bá kiri gbogbo àwọn wọ̀nyẹn tó gba islam náà ti so igi so ìlànà ìsìn nígbà tó yẹ sí pé orí ìlànà tí wọ́n wà mílà tí wọ́n wà náà fi so ń gbà yẹn tán bá so lórí mílà wọn àbí ẹrí kírísẹ́nì kan nísìn islam sẹ́wà tó igi so ni sí ìrìnàjò wọn bá bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ sí ni kése zina so ìlànà ìsìn nígbà tó pé wọn mọ́ so jù bá ní lọ́ngbà yẹn àmọ́ bẹ́yẹn bá ti gbọ́ àwọn ilé ọlọ́wọ́ bá lékí lọ́bàá àdápapọ̀ mọ́ ìgbì àwọn ẹni rí ọlọ́wọ́ bá àdápapọ̀ mọ́ sí àwọn ẹni rí ọlọ́wọ́ gbà lọ́wọ́ wa so mi ní ká mọ́ sọmọ́ ìsokúso mi ní ká mọ́ sọmọ́ àbá ìbẹ́ta àwọn olùkẹ́ bẹ́yàn bá ti so gbogbo àwọn eléyìí ń bá rẹ ni lásọ papọ̀ zina ní ṣe o láti sọ pé ìtànkù ní àzina òun náà ni waqtu al-mar'ati biduni 'aqdin shar'iyyin yujizu lirrajuli waqtaha kéèyàn ní ìbádọ́pàá pẹ̀lú obìnrin láì ní ìgì tó bá ṣe rí àmú tó sọ di ẹ̀tọ́ láti súnmọ́ obìnrin náà so lé báyìí òun náà níbi tí alamfàní àti bá ọ̀rọ̀ ayà ìdó lónìí Insha Allah Ta'ala eléyà ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ìfárà ní lórí ọ̀rọ̀ ayà ọ̀rọ̀ ẹgbà àti díẹ̀ nínú àwọn nǹkan tó lè mú tó jẹ́ àwọn nǹkan tó máa ń pèyàn sí zina abẹ́lọ́wọ̀n bá lè tẹ́lá bọ́dá kó sọ wa kó ń bí aburú yìí ṣe bá lè sì kọ́nà bá lè tẹ́lá bọ́dá kó láwá kó ń bí zina aburú tó ní agbára ni so kọ́nà bá lè tẹ́lá zina rọrùn bígbà pé yàn zina gan láwùjọ wa yìí àwọn bẹ́ẹ̀ bá bóyẹ rọrùn tó yìí bẹ́ẹ̀ bá gbìyànjú tó bá sá fún bẹ́ẹ̀ ládàá rẹ̀ ó ṣe pọ̀ tó tó kó nira láti fílẹ̀ bẹ́ẹ̀ bá wá jẹ̀mí ara rẹ̀ ń pa tó jẹ̀mí ara rẹ̀ lógun tó fi sì nálẹ̀ ṣé bá ń sì àkírò ẹni bẹ́ẹ̀ kú oríire àkírò ẹni bẹ́ẹ̀ kú oríire kódà èèyàn lo ẹ̀há kò so àfikọ́nà ọba ìdíkẹ́lá kó sànú wa dé ṣé bá ní sìn kọ́nà ọba ìdíkẹ́lá kí ó la ẹnì kọ̀ọ̀kan níbi ìzìná ó kàn jẹ́ sí pé àkẹ tó gbúrò zìná láàrin àwọn tí wọ́n dárùn gbà tán gẹ́sù kòtò sí àtàwọn tán ẹ̀há ah wàláì so ọ̀nà ó ti jẹ gan kẹ tó rẹ́nìkan tó ṣe zìná nù wọn nínú àwọn tí ọ̀dánù gbà títò gẹ́sù kòtò ẹ ti rí 1 million tán fi zìná panu lójoojúmọ́ kẹ tó jàjà rẹ́nìkan tó ṣe zìná náà tó dánù gbà títò gẹ́sù kòtò alhamdulillah yóò bá ní ẹ̀há dákọ̀dá okòrí àbílí òru níwá ní sí àmbílì wo ló kòrí ó kòrí àmbílì zìnà níwá ní sí wàláhì bẹ́ẹ̀ bá ti ń lo ẹ̀há ẹ̀rẹ́bá ti ní nínú àwọn tó lè pè ní sísìnà ní kí ọmọ wọ̀kú ọ̀ bẹ́ẹ̀ bá ti ń lo ẹ̀há nínú àwọn tí ń pè sísìnà ìrọ̀ níbẹ̀ ti dí ọ̀nà kan sàbẹ́nà bá ní gbákọ́rọ̀ Thank you náà nípa ìgbà tí mo ń dákọ̀ àwọn sábàbí tó lè mọ́ mú ẹ̀ fẹ́ra ẹ̀ mo ní mo gbàgbé kan tí mo ti rántí òun náà ni àyàkúnà àdúhùmá mọ́ṣírímà bí hajjín àwọn emiratin nínú kan tí sábàbí tó lè fa fíyàn fi ní so igi tàbí tẹ bá so igi gbà ẹ̀ tí bọ́yá ìyàwó àbọ́kọ kíkanú wọn ma sí hajji lọ́wọ́ àbí ń ṣe umrah lọ́wọ́ a kì ń so igi ní hajji àbí umrah igi yẹn ó burú gan ó tún wọn ká ní kò wọlé kò yíba sínú àwọn sábàbí tó lè fàá tó yẹ pé ọkọ àti ìyàwó tún àfi lè fẹ́ra wọn nìyẹn bóyá ọkọ ní ṣe hajji lọ́wọ́ ni àbí ìyàwó ní ṣe hajji lọ́wọ́ lẹ́bá so igi àwọn méjèèjì àbí ọkọ ṣe umrah lọ́wọ́ àbí ìyàwó ṣe umrah lọ́wọ́ tàbá tẹ̀lé fún wọn ṣé ọmọ ta ni ó kàn wọn ni àbí ó tó ṣe fún wọn ẹsẹ̀ ń pè sí. naam ìbéèrè tó dáa ni wọ́n béèrè ní àwọn kan tó sì bùkátà kásàkíyèsí ni wọ́n ní tàbá tó sọ́fù tàbá tó sáfú wọ́n ní ṣé ọmọ níka òun ní ọ̀kanra wọn ni àbí kókósẹ̀ tó rẹ́sẹ̀ gùn jùra wọn lọ ìyẹn lábẹ́ rẹ̀ ìbéèrè kan tún jẹyọ ṣé ó ti tó fún wa ká fi ọmọ jẹrin ìka káfi kanra wọn àbí gbogbo ẹsẹ̀ gbọ́dọ̀ kanra wọn so eléyìí tí ó lálàáfíà tí ò sí èméjì ń bẹ̀ tí ò dẹ̀ sí yapa òun náà ní pé kí gbogbo ẹsẹ̀ kanra wọn gbogbo ẹ̀gbẹ́ ẹsẹ̀ kó kanra wọn láti wájú dẹ́yìn hadithu Anas bin Malik ni fọ́nà sahih Bukhari àti Muslim so ibà nísìn wa kana ahaduna yulsiqu wàkánà àhàdùnà yóò sì kò kọ́dá máhú bí kọ́dá mi àfi anẹ́sù malik ní tàwọn bá tó sọ ẹni kọ̀ọ̀kan wá a rí pé gbogbo ẹsẹ̀ rẹ̀ pátápátá ó lẹ̀ papọ̀ pẹ̀lú ẹsẹ̀ ẹni kejì rẹ̀ kí sọ mọ́dínrín gbogbo ẹsẹ̀ ní ránẹ́sì ní máa ń kara wọn so ẹjá sàkíyèsí ilé àwọn èèyàn fọ mọ́dínrín kara wọn lásán ó wá fi gáàpù síbi ìgísẹ̀ wọn lẹ́yìn báyìí yọ́kọ̀ ọmọ triangle so ibà ní sí so ilé ìbáyìí kò bá so ẹ̀ ìbéèrè tó pé èwo láàfisò dí wọn ara wọn nú méjèèjì ẹsẹ̀ máa ń gùn jùra wọn lọ ṣé ọmọ àká láàfisò dí wọn kó ṣe dédé ni àbí kókósẹ̀ kókósẹ̀ ni ó ṣe dédé tí ọmọ àká bá ṣe dédé ẹnìkan ṣáájú ẹnìkan ẹnìkan tayọ síwájú ẹnìkan nítorí pé ẹni tẹ́sẹ̀ rẹ̀ bá kéré tó bá fẹ́ máa lé ọmọ àká ẹni tẹ́sẹ̀ rẹ̀ gùn lọ òun ó ti yọ síwájú ẹni tẹ́sẹ̀ rẹ̀ gùn ẹni tẹ́sẹ̀ rẹ̀ gùn wà lẹ́yìn rẹ̀ ẹgbìyànjú kẹgbẹ́ wò kẹrẹ nìkan tẹ́sẹ̀ rẹ̀ kéré àbẹ́ntẹ́sẹ̀ rẹ̀ gùn ẹníká méjì yóò sílájú ẹníká fi ọmọ ká léra wọn tó tà sí ìntẹ́ẹ̀lẹ́bí ṣe dédé ara wọn tí sọ́fù ní dàrúgbò wà ní straight line òun ni kí kókósẹ̀ yín sáájú wa kókósẹ̀ dédé ara yín nítorí pé ṣe rí kókósẹ̀ òun ni ìdájìdé èjìká báyìí ẹ̀yẹ̀ o gbogbo èèyàn pàwátá kókósẹ̀ rẹ̀ tẹ bá tírèsì kókósẹ̀ wá sókè ibi tọ́wá bá ní tí ẹnìkan ò ní tayọ ẹnìkan ṣe lè báyà ká gbìyànjú ká sọ number two kí ni nígbà tó nínú lẹ́tà ìṣẹ̀ ni wọ́n ti sílẹ̀ láwọn sí pé ọmọ ọba ní nínú àṣà Ìlọrin ok so wọ́n ní nínú àṣà ti Ìlọrin síwájú ká tó sọ̀rọ̀ lórí béèrè yẹn so wọ́n ní kí agbìyànjú ẹ̀dá fún kí a bá wa dá owó epo so wọ́n ma gbé àwọn ike láti gbogbo náà kọjá so ká gbìyànjú kí a dá sí nǹkan náà so wọ́n nínú àṣà lọ́rin onípẹ́ta wọ́n fẹ́ ra wa so wọ́n fi lẹ́tà ránṣẹ́ síra wọn àwọn ilé ọkọ ó fi lẹ́tà ránṣẹ́ sí ilé fi lẹ́tà ránṣẹ́ sí ilé ọkọ wọ́n nínú lẹ́tà yẹn wọ́n ti ṣe àdáyanrí àwọn òun náà fẹ́ ra wọn síbẹ̀ so wọ́n ní sílé yìí náà tó gẹ́bi tààyí so yíba ní sí eléyìí báyìí náà ó gbìyànjú ó gbìyànjú ó ṣe nínú ẹ̀ ṣùgbọ́n kò tó ní tààyí níjọ́ tó má fẹ́ so yìí gẹ́gẹ́ níjọ́ ìwọ̀n gbọ́dọ̀ sí tààyí kò tí yìí bá nísìn níjọ́ tó má fẹ́ so yìí gẹ́gẹ́ tààyí nù wà ní àwọn nǹkan tó gbọ́dọ̀ wáyé tán sọ bẹ́ẹ̀ pé mo fún lágbájá ọmọ lágbájá mo fún ní ọmọ mi tí ń jẹ́

wọ́n ní tọ́wàá pẹ́ ìta fẹ́ sọ̀rọ̀ rẹ̀ yẹn kọ̀ bá sí ń bẹ̀ sọ̀tọ́ yẹ pé a sì dákọ rẹ̀ a kàn sọ wípé a èyàn kan níbi iṣẹ́ wa o a máa ṣe báyìí a máa ṣe báyìí so aláwọ̀kọ́ kéèyàn má sí ń bẹ̀ ó yẹ báyìí sí ìta ń pè lọ́rọ̀ ẹ̀yìn gangan na ah, àwa dárúkọ rẹ̀ ah, bá a sì ṣe sọ́pọ̀ sí anybody tó lè mọ̀ kò sí anybody tó lè a jẹ́ pé yóò ti ẹ̀wà ní fáyídà kankan kò tí ẹ̀wà kankan a sọ̀rọ̀ yẹn nìsìn kọ̀ wá sẹ́ni tó mọ̀ rárá kò dẹ̀ sẹ́ni tó lè a sọ so a jẹ́ pé a kàn sọ̀rọ̀ a kàn fẹ́ waste so àmọ́dé yẹn bá sọ kódà kọ́ yẹn ti fura sẹ́ntọ́ ń wọ́n ma pé òun nìkan nírú nǹkan báhùn ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ sí àbíròyìn kan tó fi ròyìn ẹ̀ débi pé wọ́n mọ̀ pé òun nìkan ló ní lára ọba àmọ́dakọ rẹ̀ táwọn yóò ti gbọ́ yé kóhùn lọ bá wí kò yé bá ní sí ma wa tó lè tìdé tọ́kàyìndé lánàá àyàfi tó bá yẹ pé nǹkan tá ń sọ ó jẹ́ nítorí ẹ̀sìn bóyá nítorí àǹfààní ẹ̀sìn la fi ń sọ bóyá nítorí káàrin níbà jìnà sí àbúrú ẹ̀ àbí nítorí kí ọmọ bà kó wà lábáwọn nínú àkídà wọn àbí nínú ìbádà wọn tí ó bá ní àbí orí pé da ohun àti ẹnìkan papọ̀ ọwá fẹ́ sọ ẹni alára kọ́wọ́n bà kó kò yé bá sí la sọ orú nǹkan so rí bà tọ́ bá dákọ rẹ̀ والله أعلم ذلك أدى دوني وجهتنا سبحانك والحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك